السلام عليكم ورحمة الله وبركاته إلي إن يتوني إتوى تيقبني إلانا النبي سنة الرسول في مواي لاتينو أستاذ سليمان إدريس أجمتي ما باركال الحمد لله رب العالمين أمر وأوجب الإثان إلى الوالدين وقرنه بتقواه قال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له في ربوبيته ولا في ألوهيته ولا في أسمائه وصفاته وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tí ó ti gbáwájú àti sọ̀rọ̀ nípa ojúṣe òbí sí ọmọ kí ó lè jẹ́ okùnfà èrè jẹ fún wọn ní ayé àti ní alìkìyàmà ní àsìkò yìí a máa sọ̀rọ̀ nípa birrul walidain ojúṣe ọmọ sóbí àwọn ìwọ̀ tó dọ̀ràn yàn lórí ọmọ náà tá a bí sí òbí ah, àwa apá kan òbí náà ọmọ náà ni wá fáwọn òbí kan bí ọlọ́run ṣe ní kí a máa reproduce ara wa nìyẹn a lè máa wòye pé bóyá ọmọ kéékèèké lọ́rọ̀ yìí bá wí ó bá àwọn tí wọ́n ti bímọ bímọ tó ṣe páwọn kan náà ló bí àwọn náà kódà bó ṣe páwọn tó bí wọn ò sí láyé náà nítorí náà ọ̀rọ̀ gbogbo wa náà tún lélẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí a fẹ́ kí a kọ́kọ́ mọ̀ dájúdájú wípé tí a bá pe ìwọ̀ kan ní yàn nígbàtí a bá ti mú wá ìrìnjẹ tó pọ̀ tí a bá pàdánù ẹ̀ aburú ńlá ni ò àbùbìlà àìmú ìwọ̀ òbí wá àìṣe ojúṣe àìtẹ̀lé lànà tànábì sallallahu alaihi wasallam nípa òbí ó lè ṣokùnfà ìbálẹ́jọ́ aburú lọ́jọ́ ìgbẹ́dẹ̀ alkiyama gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé àìmú ìwọ tàwọn ọmọ wá tó jẹ́ pé a kàn bí wọn sáyé a kà wọ́n kún títí tí wọ́n fi ya dìgbò lugi sọ́mọ aráyé àti sẹ́lẹ̀dà wọn ó lè jẹ́ ìbálẹ́jọ́ aburú ńlá lọ́jọ́ ìgbẹ́dẹ̀ alkiyama bí gbogbo ẹ̀ ti ṣe wọnú ara wọn nìyẹn wàmí jùmlati ma arsala bihi aw ma ursila bihi nabiyuna muhammadin sallallahu ta'ala alaihi wasallam albirru wal ihsan lil walidain nínú nǹkan tí ó jẹ́ ọ̀ràn yàn tó jùsẹ̀ ọlọ́run ọba jíṣẹ́ rẹ̀ fún wa oníkáṣe dáadáa sí òbí méjèèjì àkọ́kọ́ nínú suratu nínú ayá tí mo kà sáájú yìí wa qada rabbuka alla ta'budu illa iyyah wa qada rabbuka alla illa iyyah àti pé ọlọ́ọ̀ba ó pa láṣẹ ó ṣe lọ́ràn yẹn ó ṣe lẹ́sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kò gbọ́dọ̀ sí kinní kan àyàfi òun nìkan ẹ kò nìkan àti kí ẹ máa ṣe rere fún àwọn òbí méjèèjì. ẹ máa ṣe dáadáa sáwọn òbí méjèèjì. bí àwọn òbí méjèèjì bí ọ̀kan nínú wọn bá dàgbà sí ọ lọ́wọ́ àbí àwọn méjèèjì. náà. o kò gbọ́dọ̀ ṣe ṣíọ̀ wọn. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ sì ni o kò gbọ́dọ̀ jágbe mọ́ wọn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kí o máa bá wọn sọ̀rọ̀ alápọ̀nlé. náà. àti kí o rẹ ara rẹ nílẹ̀ fún wọn. bẹ́ẹ̀ni. ní ti àánú àti kí o máa sọ pé olúwa bá mi kẹ́ àwọn méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ti rè bí wọ́n ti rè kẹ́mi ní kékeré. eléyìí yóò jẹ́ ojúṣe tó jọ́ràn yàn kódà nígbà táwọn òbí náà bá sí láyé mọ́ ni. ànábì wa sallallahu ta'ala sallam àbẹ̀ ọlọ́run ọba subhanahu wa sàlékún ìkẹ́ àtìgẹ̀ fún. ó pè wá sákìyèsí púpọ̀ nínú súnà rẹ̀ náà nípa òbí méjèèjì wọ́n mọ̀ yá mìíràn sin islam ìdá àrọ́ta najaha fi dúnìyà wal akhirah ẹni tó bá wá fẹ́ jèrè láyé àtàlkìyàmà kó mọ̀ sàkíyèsí àwọn wọ̀sọ́ọ̀yà àwọn ìkínílọ̀ níwọ̀nba ètò ṣe déédé àsìkò ta ní táàfi bára wa sọ̀rọ̀ yìí tó jẹ́ pé kìí ṣe pé gbogbo ẹ̀ la kó wá tán àbí la sọ tán ká sàkíyèsí ẹ̀ ká sì ṣe àmúlò ẹ̀ wa ala rasiha taqwa Allah wa adamu ishraki

ẹ̀rọ ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá ní nínú sẹ́tọ́ ọlọ́run bá fi ràn ó ní ká ṣe dáadáa sáwọn òbí méjèèjì ká mú ọ̀ràn yẹn ọlọ́run bá ṣẹ nípa wọn àkọ́kọ́ nínú àwọn kan tá àkíyèsí sí ó ní pé khatib walidaik bi adabin máa bá àwọn òbí rẹ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀rí pé yorùbá náà máa sọ pé ládàbí adab náà ni ẹ̀kọ́ ẹ̀sìn tó jẹ́ ti ẹ̀sìn islam ìmọ̀nà ìtọ́sọ́nà tó ṣe déédé pẹ̀lú ìlànà ànábì sallallahu ta'ala alaihi torí pé tí wọ́n bá ní ti ìran kan àbí kan tó se pé ládàbí ni lọ́dọ̀ wọn tí ò bá ṣe déédé pẹ̀lú ìlànà sallallahu ta'ala sallam a ah, lo ni adab má ṣe sí ọ̀wọ̀n ní gbogbo ọ̀nà tí yẹn máa gbà ṣe sí ọ̀sọ́bì wala tanharhuma má jàgbé mọ́ wọn wa qul lahuma qawlan karima sọ̀rọ̀ alápọ̀nlé gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àdámọ̀ tọlọ́run kódà kó tó di kọ́lọ́run bá sọ ẹ̀rí kalẹ̀ ó ti fi yé wa gẹ́gẹ́ bó ṣe dá wa qala rasulu sallallahu alaihi wasallam òjíṣẹ́lá muhammad sallallahu ta'ala sallam ó sọ fún wa pé rídọ̀ rọ́bù ìyọ́nú ọlọ́run fi rídọ̀lù wàlìdẹ́yìn o ń bẹ níbi kọ́bí méjèèjì ó yọ́nú sí ọmọ wàsókòtòhó fi ìbínú ọlọ́run sì wà níbi kí àwọn méjèèjì ó bínú sí ọmọ ká fi àkọ́kọ́ rò pé tí a bá rí ẹnìkan tó jẹ́ wípé ó gbé ìlànà tànábì sílẹ̀ dáadáa sí òbí ó ti pàdánù ìyọnu ọlọ́run níbàámu sí àdísì tá a kà yìí tó bá jẹ́ pé ọ̀rọ̀ bá bọ́ sí ti alágbọ̀yé o rídọ̀ rọ́b ìyọnu ọlọ́run ọba ẹlẹ́dàá sí rídọ̀ wàlìdẹ́yìn ó ń bẹ níbi kóbi méjèèjì ó yọnu sí ni wà sọ̀túhù fi sọ̀túhìmà táwọn méjèèjì bá sì bínú nílànà tó náà ṣe tí wọn àti bínú wọn náà ṣe déédéé lànà tó bá tànábì mu sallallahu ta'ala tí a mẹ̀nù débẹ̀ láìpẹ́ yìí ẹlẹ́ẹ̀kejì ápè wálídẹ́ìkì tẹ̀lé àṣẹ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ dá iman máa tẹ̀lé àṣẹ wọn títí láíláí sí ìrọ́ìrì máa ṣìyà òǹdè tó wà ń bẹ̀ ni wípé tí kìí bá ṣe pé wọ́n pa ọ́ láṣẹ kí wọ́n náà tún yapa ọlọ́run torí pé ọlọ́run bá jù wọ́n lọ tó bá jẹ́ pé wọ́n pa ọ́ láṣẹ kó yapa ọlọ́run kó ṣẹ fàlàtọ́ àtàlé mahalukin fi máa ṣìyà tìlkhalik kò tún jọ́nà lati láti yapa ọlọ́run láti tẹ̀lé kan lójú ọ̀nà tá a gbà yapa ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta talatof biwalidaik ṣe ẹ̀dẹ̀ pẹ̀lú wọn wàlá ta'bas biwajhihima má rojú kókó nígbà míì wọ́n máa sọ wípé òun ti gbọ́ yóò fàjúrò ojú rẹ̀ ó le ojú ojú yẹn náà ó gbé kú lọ́dọ̀ òbí ìṣẹ́ lọ́wọ́n bá ni kódà pẹ̀lú pé onítọ̀hún tún tẹ̀lé àṣẹ tí wọ́n pa ara ìyapa náà ni wàlá táàdìkì náàzọrọ ilẹ̀ ìhìmọ̀ mọ́wò wọn ní wòkúwo lóòtọ́ ló tẹ̀láṣẹ wọn ṣùgbọ́n wọ́n tún fi kún wípé à ah, sẹ́mi náà ló sì ń wò báhùn ó sì tẹ̀láṣẹ torí pé ǹdọ́wọ̀n ó dì mú nígbà tí ó bá jẹ́ lágbóyẹ̀sìn tí ó sì jẹ́ni tí ó mọ̀ tẹ̀lé lánàá tànábì sallallahu ta'ala sallam òní pé àṣẹ́bí tẹ́ ní kí n ṣe bóun ti ṣe ṣẹ́bí tẹ́ ní kó ń ṣe ṣe bóun náà ló ń lọ ṣe yẹn ṣẹ́bí tẹ́ ní kó ń ṣe ṣe bóun náà ló ń ṣe lọ́wọ́ yìí wọ́n wá ń rí kíkọ̀ nínú ojú ẹ̀ aburú ńlá ní fún ọmọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin hafiz ala súnmọ́ àti wàlídẹ́ìkì dáàbòbò ọmọlúàbí àwọn òbí rẹ̀ méjèèjì mọ́fẹ̀nu yẹ̀gẹ́ wọn má tú wọn láṣìírí síta má rojọ́ wọn kiri má polongo wọn láburú má ṣàmójúkò fún wọn hafiza ala sumati walidayki wa sharafihima dáàbò bo yìí wọn ẹnu rẹ̀ ni wọ́n ti mọ gbogbo bí táwọn òbí rẹ̀ kù sí láburú láìdá nígbà tó òrátùnṣe tó òrátùnṣe ṣe tó yẹ pé wọ́n náà ló ń fa gàgá wọn ya kiri gbòòrò dáàbò ìwọ̀ wọn wàlá ta'khudhu shay'an biduni idnihima má ṣe mú nǹkan kan nǹkan tí wọ́n lẹ́ tó jẹ́ nǹkan wọn àti pẹ̀lú yọ̀ǹda wọn ẹlẹ́ẹ̀karùn imal ma yasuruhuma walaw min ghayri walaw min máa ṣe nǹkan tí yóò dùn wọn nínú máa wá wọn máa wá ìdùnnú wọn máa wá nǹkan tí ó yẹ tí ó kọ ayọ̀ bá wọn kódà bí kìí ṣe pé àwọn ni wọ́n pàṣẹ bẹ́ẹ̀ ìwọ náà máa ronú rẹ̀ kí ni mo lè ṣe fún wọn tí ó pa wọn lẹ́rìn kí ni mo lè ṣe fún wọn tí ó lébànújẹ́ wọn sẹ́yìn níwọ̀n bágbára ṣe mọ́ kalkidma níbi ká máa wú wọn lórí ká fún wọn lẹ́bùn ṣìrá ìlàwázìm kára nǹkan tá rò pé yóò dùn mọ́ wọn yóò máyọ̀ bá wọn àbí ká sọ̀rọ̀ tó jọmọ́ bẹ́ẹ̀ eléyìí náà ó ṣe pàtàkì púpọ̀ nítorí pé àwa náà rankan ojú rẹ ọlọ́run bá láyé àtàlìkì àmà ẹlẹ́ẹ̀kẹfà ṣàwéhùmá fi àmàlìk máa gbà wọ́n máa mú ọ lónímọ̀ràn níbi àwọn nǹkan ìdáwọ́lé àti gbésẹ̀ rẹ̀ wà àtẹ́dẹ̀rẹ̀ láhùmá ìdà tọ́rọ̀ta lè mọ̀kàlàfà tó bá wá jẹ́ pé ibi táwọn wòye sí ọ̀nà òfẹ́ gbàbẹ̀ lọ́lọ́dọ̀ tiẹ̀ ó yẹ kó o ní ìdí pàtàkì kan tó fi o lọ́nà tó gbàgbọ́rọ̀ kalẹ̀ àtàlàyé tó ṣe táwọn náà fi ṣàdúrà pé ó dà kò burú yóò sì dá gbogbo bá bá ti ṣe ọlọ́run jò rọrùn yóò fàlùbáríkà sí wọ́n mú wọn ló nímọ̀ràn òní sọ pé kò sí tó kàn wọ́n ẹlẹ́ẹ̀keje jẹ́ ìpè wọn mùsùlùmí wọn wọ́n pè kò tó dọ́dọ̀ àwọn olè dáhùn lẹ́ẹ̀mẹ́ta naam bí wájihim mubtasim pẹ̀lú ọ̀yàyà ó máa sọ fún pé naam ìyẹ ìrẹ ìyà ummi màmá mi mo gbọ́ tẹ pè mí ni nígbà míì ọmọ rẹ yóò mọ gbọ́ tí màmá rẹ pè yóò mọ gbọ́ tí ìyá rẹ pè àbí bàbá rẹ tí èjì ṣe pé wọ́n pè wọ́n tọ́rọ ti fọkàn sí pé wọ́n pè wọ́n wọ́n bẹ̀ wọ́n níṣẹ́ wọ́n bùkátà sóhun wọ́n sọ pé màmá mi àbí bàbá mi mo gbọ́ tẹ́ pè mí ni ìwọ̀n pé ọ̀ òsìràn káàrí ọlọ́run jò lálùbáríkà yóò tún padà sáàyè rẹ̀ ó mọ̀ sọ pé màmá mi àbí bàbá mi ní bí a bá ti ṣe ń pè wọ́n nínú àṣà tiwa ní pípè tẹ́lẹ̀kọ̀ wọ́látàkùl ó mú fúlàn wọ́n mọ̀ sọ pé ìyá alágbájá ṣe bí ìyá náà ló bí wọ náà ìyá táyé ìwọ náà sì ní táyé wọn wà mọ̀ wọ́n sọ pé ẹ̀dàkùn ta ni táyé wà wọ́n lò náà nù mọ́ pè wọ́n ní ìyá mi bàbá mi tàbí màmá mi má sọ pé bàbá bàbá ta ni pé mọ́ra rẹ̀ àbí màmá wàhádà Ibrahim aleyhisselam ẹkẹ́ ìsánábí Ibrahim aleyhisselatu yakulu li abi alkafir bàbá rẹ̀ tí ó sì Islam ẹ bàbá wọn sátú Eh, sọ́ọ̀tù Maryam bẹ́ẹ̀ láti àyà 40 bóyá 41 42 ya abati ó ní ìwọ bàbá mi tìrántí ọ̀rọ̀ Ibrahim tí ó ń bẹ nínú tíra bàbá ànábì Ibrahim sàáwì kìí ṣe mùsùlùmí kò sì fèsìláàmù tó fi kó láyé bòtẹ́ wá gbọ́ bá ànábì Ibrahim sì ń pè dájúdájú òun jẹ́ olódodo ànábì kan nígbà tí ó sọ fún bàbá rẹ̀ pé sura 19 nìyẹn 41 nígbà tí ó sọ fún bàbá rẹ̀ pé Ìrẹ bàbá mi. Ìrẹ bàbá mi. Èé ṣe tí o fi ń ṣe ohun tí kò gbọ́rọ̀. Nínú èdè lárúbáwọ́ ní ya abati, ya pé ya abi, bàbá mi. Ó pe bàbá rẹ̀ mọ́ra rẹ̀. Bàbá rẹ̀ sì ní kò sí Islam. Ọlọ́run sì fi Islam ya Nabi Ibrahim Ya abati, ní mọ̀ pé ọlọ́run ti fi Ibrahim fún bàbá rẹ̀. Nàṣíhà ìsìn Islam ni. Iná ló fi di nàṣíhà fáwọn náà lónìí. ẹ mọ̀ gbọ́nà fẹ́ hànà. èé ṣe tí o fi ń ṣe ohun tí kò gbọ́rọ̀. èé ṣe tí wọ́n bàbá mi fi ń ṣe tí ò gbọ́rọ̀. tí kò ríran. tí ò ríran. tí kò sì lè ṣe ọ́ ní oore kankan. tí o sọ oore kankan àwọn àǹfààní kan tí ó ṣe ọ. ìrẹ bàbá mi. ìpè mi ìpè mi tún nìyẹn nínú àyà tó tún tẹ̀lé ìyẹ bàbá mi. dájúdájú èmi nípa nípa nípaapa mímọ̀ ti dé wá bá mi. mímọ̀ dé wá bá mi tọ́rọ́dọ̀ ọlọrun ti mí sí. èyí tí rẹ kò ní irúfẹ́ rẹ̀. Ọlọrun ti mí sí ọlọ́run ti gbé dìde ọlọ́run ti yàn án ó ti ránṣẹ́ ọwọ́ abẹ́lẹ̀ tí jésù bàbá rẹ̀ tí èsè mùsùlùmí náà nítorí náà tẹ̀lé mi nítorí náà mi ẹ tẹ̀lé mi èmi ó tọ́ sí ọ̀nà tí ó dọ́gba ó tọ́ fi jèrè ọlọ́run mi ayà tó tún tẹ̀lé nù sẹ́yìn náà sẹ́yìn mi má sin èṣù má sin èṣù èṣù jẹ́ sí ọba aláàánú èṣù yakọ ọlọ́run tó rẹ́ ẹni tó bá tẹ̀lé náà bẹ́ẹ̀ náà ó jẹ́ ọlọ́run ìrẹ́ mi. Aya èmi ń páyà kí ìyà kan láti ọ̀dọ̀ ọba láàánú. ẹ̀rù ń bà mí ni. má bà fi ọwọ́ kàn. ẹ̀rù ń bà mí ni òun ló bí gbogbo ìpè tí mò ń pè yín àti kìlọ̀ tí mò ń ṣe yìí kẹ́ má bàa ọlọ́run ni. nítorí kí o má bàa di ẹgbẹ́ èṣù. n ò fẹ́ kẹ́ dìyà ọlọ́run n ò sì fẹ́ kẹ́ jọmọ lẹ́yìn èṣù. wọ́n wá pé n ta fẹ́ lò níbi àkọ́kọ́ bàbá mi bàbá mi bàbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní wọ́n gbẹ́sìn ìsìlámù yìí lónìí láwùjọ pàápàá jùlọ ní ìran yorùbá wọ́n máa sákò lè wọ́n ní kí ilé àwọn kìí síbi táwọn gbé súnà nábì wọ̀ kìí síbi táwọn lè gbé ìlànà tànábì wọ̀ sallallahu ta'ala sallam ibòmíì wọ́n lè yọrí lọ́rùn àwọn ibòmíì wọ́n lè dáwọ́ dáadáa dúró wọ́n lè ó sì lẹ́rù lára débi wípé kánàbì rọ́mù ànábì rọ́mù àyè sàrán kọ́ lè mọ́ sàn tí ń sọ yìí ẹ̀ka yà ń síwájú ẹ mọ̀ pé bàbá rẹ̀ lágbára. bàbá rẹ̀ wípé bàbá rẹ̀ wípé ìrẹ́ Ibrahim kò á fẹ́ àwọn ọlọ́run tèmi bí. ó jọ ń pọ̀ ní sòsà. bí ìrẹ́ kò bá síwọ́ tó o bá síwọ́. nínú ohun tí o ń sọ. tó o bá dá ilé tó o bá tún sọrú ẹ̀. èmi yóò ju ọ lóko. wọ́n ju ọ lóko ọmọ bíbí inú tó sì ti di géńdé. wọ́n ju ọ lóko. àti pé kí o yà fún mi wàjúrì ni mọ̀lẹ́ ìyà bí mo ṣe ń wọ́ yìí kọ́kọ́ parẹ́ wájú mi náà bàbá ànábì Ibrahim lágbára ẹgbọ́gbó lóhun tánà bí Ibrahim ti sọ Ibrahim wípé sọ wípé kí ó máa bá ọ àlàáfíà léyìn o wípé tọ o ẹja

kò sí ètò burú ń bẹ̀ àti ṣíríkù àbá ẹlòmí ẹlẹ́bọ hánran ni kódà náà àwọn tán pè láàfà tán pè lóní kí táwọn ọmọ ń bọ́ lójú ọmọ míì tó ti gbẹ́sẹ̀ lọ́wọ́ báyé tó ti gbọ́ lánàá nábì yìí kí ọba àwọn òyẹ̀ kò gbò níbi ẹbọ báàbá tẹ̀ délé ẹnì kọ̀ọ̀kan sí bá gbọ́ ní tọ́pọ̀lọpọ̀ níbi tó ti yẹ káwọn èrò túká lẹ́yìn wọn níbẹ̀ náà lèrò ti ń pọ̀ sí lóríṣiríṣi sẹ́ni tí ń sọ bẹ́ẹ̀ ní gbangba tí yóò wà fẹ́bọ pamọ́ kọ̀rọ̀ káwá kérú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n gbẹ́sìn yé lọ́wọ́ di pé wọ́n wá yin àwọn òbí yẹn nù wọ́n kùnà púpọ̀ jù wọ́n kùnà púpọ̀ jù torí mùsùlùmí tó bá gbẹ́sìn yé wọ́n ìmọ̀ kúnu wọ́n ìlójo wọ́n máa lákíní ànábì Muhammad sallallahu ta'ala sallam tọ́lọ̀ ni a òun náà ni ó tún jọmọ fún eh, ànábíwá Ibrahim tá ń sọ̀rọ̀ rẹ̀ alayhi salatu wassalam táàmà kọ́ sí wọn tí wọ́n jẹ́ sáájú fún wa ibi táà ti ní lójo nìyẹn ibi táà ti ní kíyà nìyẹn níbi ká gbé ẹ̀sìn ọlọ́run bá wọlé ká gbé mọ́lẹ̀ rẹ̀ wọlé ṣùgbọ́n ká lo al-adab ká lo ẹ̀kọ́ Islam ud'u ila sabili rabbika bil hikmati wal mawidati al hasana ká pèpè sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú òye pẹ̀lú ẹ̀kọ́ eléyìí ó jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí ọmọ gbọ́dọ̀ ṣàkíyèsí dáadáa lẹ́yìn náà akrim sọ̀dẹ̀kọ́hùmọ̀ wà akọ̀rọ̀bà ahùmọ́ pọ́n àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ lé nígbà tí wọ́n ń bẹ láyé àtìgbà tí wọ́n sí mẹ́rin pé nígbà tó bí ẹ̀ ń bẹ láyé àwọn àwọn alásùnmọ́ òbí wa ká pọ́n wọn lé nígbà tó bí wa gan ń bẹ láyé àtìgbà táwọn òbí wa gan náà bá sí láyé mọ́ ìyẹn pé fi àyà tí ìmọ̀ bá dà ìmọ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án لا تجادلهما ولا تخطئهما بل حاول بأدب أن تبين لهما, لهما الصواب má ma gbónú má ma gbónú wọ́n ń gbóhùn rẹ̀ wọ́n ń gbọ́ ti bàbá rẹ̀ kódà bọ́ wà lórí ẹ̀tọ́ ìsìláàmù lòdì sí ọ́wà ń sọ wípé ẹ má gbọ́ nǹkan tí wọ́n ń sọ bí bàbá rẹ̀ àbóbi àbíyá rẹ̀ bá jẹ gbogbo ẹ̀bí tán nínú 100% tó yẹ pé wọ́n náà ń lọ jẹ gbogbo àárẹ̀ ó gbọ́dọ̀ mọ gbónu kó mọ lénu wọ́n látò kàtó ìhùmà wọ́n sọ pé ṣe ah, kí lè ń sọ kí lè ń sọ lẹ́nu tẹ́rù pẹ́ ń sọ̀rọ̀ yìí pẹ̀lú hawil bí adàbí náà tó báyìí láwùmọ̀ sọ̀wà ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sàlàyé tó tọ́ bẹ́ẹ̀ náà ni lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìwọ ti gbọ́yé time kó tó gbọ́yé ọkàn rẹ̀ náà síye méjì kó tó gbà wọ́n á fẹ́ kó jẹ́ pé lẹ́ẹ̀kan náà àfi kó yí wọn gbogbo ẹni tàbá fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀sìn Islam pàtà kódà ká tó lọ sọ́rọ̀ àfi kan àmọ́ bẹ́lọ̀ nǹkan lọ́n fún tàn ṣe kò ń gẹ́ lásìkò tá a bá tún bá wọn sọ̀rọ̀ gbogbo wà sí tàn ṣe lé rédíò yìí ó ń bẹnu àwọn èèyàn kan tó pé yóò ṣẹlá àǹfààní lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá ti gbọ́ láti máa ń fàdó àkún náà bá bá ti ń ṣe wá àti báyìí pé Ọlọ́run àtẹni tó sọ àtẹni tó gbọ́ that is personal contact àwọn tó yẹ pé kò síbi tá a fẹ́ yẹ̀ sí inú wọn lòbí wà tí wọ́n bá ń bẹ̀rù ẹni tí ò yé àwọn òbí tó yé lónìí tó yẹ pé àwọn ni wọ́n ń re ọmọ lójú ọ̀nà ìlànà tànàbì sallallahu alaihi wasallam àwọn ọmọ náà mà sóríire púpọ̀ kọ́lọ̀n jẹ́ kan sóríire jálẹ̀ àwọn òbí tó ti yé tó jẹ́ pé àwọn kan lẹ̀ ń re ọmọ lójú ọ̀nà ìlànà tànàbì ibi tó le díẹ̀ sí ni àwọn òbí tí ò yé tó jẹ́ pé àwọn ọmọ ló yé tí wọ́n fẹ́ gbé mọ́lẹ̀ ìwọ̀nú ilé àwọn ọmọ náà ẹ ṣe sùúrù púpọ̀ ẹ ṣe faradà tó ga ẹlẹ́ẹ̀kẹwàá wàlá tu'anidhuma wàlá tarfa sawtaka alayhima má ma sọrí kunkun má ma gbóhùn sókè lé wọn lórí má ma pariwo lé wọn lórí wa ansit li hadithihima máa dákẹ́ nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ jẹ́ kí wọ́n sọ kódà débi wípé o gbọ́dọ̀ ní ọmọ ìyá rẹ̀ lára tí ẹ jọjọ́ ọmọ òbí kan náà ìkàrọ́mẹ́lì wálidate láti fi sàpọ́nlé òbí rẹ̀ tó pé yóò máa bà wọ́n nú jẹ́ àwọn ti kì ọ́ nílọ̀ gẹ́gẹ́ bí aṣíwájú ọmọ yìí ó dọwọ́ rẹ̀ mójútó mọ́jọ mọ́jọ wọ́n wá ń gbọ́ láburú nípa ọmọ náà wọ́n gbọ́ pé ó ti wà nínú ẹgbẹ́ àwọn aláburú èèyàn ó ti ń lòdì òru ó ti ń ṣe aburú báyìí ìròyìn sì ń bá wọn ó sì wà lábẹ́ ìbànújẹ́ tí ó máa bá àwọn òbí rẹ̀ hùn tí èsì pé ọ̀ gangan ló hùwà yẹn ẹ̀ṣẹ̀ náà ló tún máa jẹ́ ẹlẹ́kọ̀ọ́kànlá inhad ila ida dakhala alik dìde sí òbí rẹ̀ nígbà tán bá ti wọlé láti welcome wọn láti yẹ wọn sí ó sì dáa tó bá jẹ́ pé ẹ̀mọ́ dìmọ́ra yín ni ẹ̀dìmọ́ra yín tó bá jẹ́ pé eh, ẹ̀mọ́ kìsì ara yín ni ẹ̀kìsì ara yín kò sí nǹkan tó burú ń bẹ̀ ìdíkárì sòrórù sí inú fòsíhìmà kó lè jẹ́ pé wọ́n rí pé ìdùnnú wọnú ọkàn wọn sáàìdì ummak filbait ẹlẹ́ẹ̀kejìlá ran ìyá rẹ̀ lọ́wọ́ nú ilé kódà àtiwọ́ tó jọkùnrin àtobìnrin wala tata'akhkhar an musa'adati abika fi amali má wà títorí bẹ́ẹ̀ náà má jò jẹ́ pé léyìn náà fi nínú àbá rẹ̀ lọ́wọ́ níbi iṣẹ́ rẹ̀ owó àmọ̀ kíyèsí àmọ̀ ràn ya ọ lọ́wọ́ iṣẹ́ inú ilé àwọn obìnrin wà fún èyí tó bá jẹ́ wàhálà àti ta alọ́bá àwọn yanjú ẹ̀ èyí tí bàbá wa pè wá sí ẹ̀kùn kàrámọ̀kùnmọ̀ lọ mo ní kí n sáré kí n sáré bá mọ́mì mi kí n bá àwọn yanjú nǹkan yìí ni kí n fi lépa bá yín torí pé bàbá náà òun náà fẹ́ ṣe bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé òun náà gbọ́ lánàá nábì yìí sallallahu ta'ala sallam wala tusafir ẹlẹ́ẹ̀kẹtàlá mọ́lọ̀ ìrìnàjò kan ìdáyàlámi yáàdánlẹ̀k àwọn tí wọ́n bá yọ̀ǹda wà láòlẹ̀ amrin ham kódà bó jẹ́ nǹkan tó pàtàkì àfi kó gba yọ̀ǹda wọn tó o bá ní bùkátà sí lílọ pẹ̀lú pé ó ṣe pàtàkì ó wúwo ó gbọngbọ́n yàwá wà wíkà fún wọn kì í ṣe rọ́ o tù wọ́n kó rọ̀ wọ́n kó sọ bó ti jẹ́ kó sàǹfààní ibẹ̀ kò sì jẹ́ ká mọ̀ pé ewu ò ní símbẹ̀ lágbára ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrìnlá látàkìdìbà àléhìmọ̀ mọ́ da irọ́ mọ́ parọ́ fáwọn òbí rẹ̀ irọ́ pọ̀ irọ́ gbu láti gbẹ̀tọ́ lọ́wọ́ àwọn òbí láti sàǹfààní kan látara wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n ti fi kọ́ra ara ẹ̀sẹ̀ náà lélẹ́yìn náà àwọn òbí tó jẹ́ pé a ní láti máa kò tí ẹ̀ tí bá ti lè sàánú wọn tó bí wọ́n ti sàánú wa bí wọ́n ti kẹwàá wala talumhuma aw la tu'ayirhuma má sì máa tàbùkù wọn ìdá àmìlà amalan la yujibuk tí wọ́n bá ṣiṣẹ́ kan tó jẹ́ pé ó dàbẹ̀ ni pé ó kù díẹ̀ káàtó lọ́dọ̀ tiẹ̀ náà torí àwọn òbí náà wọ́n mọ̀ ṣàṣìṣe èèyàn ni wọ́n ọmọ kan wọ́n ń sọ nígbà tó wọn àti bàbá rẹ̀ tí wọ́n wà kò àwọn èèyàn dá sí ìwọ ọmọ ìwọ nílà káì ọgbọ́n ni bàbá rẹ̀ náà ló ń bá sọ̀rọ̀ nígbà tí ilẹ̀ wá rọ̀ ni wọ́n ń sọ fáwọn èèyàn wípé kẹ́ẹ̀sì máa wo àsan wípé òbí ni wọ́n jẹ́ ọmọ lèmi ilẹ̀ ti kẹ́nu lémi lórí o pé ẹ bá gbọ́rọ̀ dáadáa tó pawápọ̀ pé bàbá ò ráìtì o ẹni tó sọ̀rọ̀ yẹn fún mi ọmọ òun sì sòótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n òun náà wá ti fi àìlẹ́kọ̀ọ́ ó ti fi bàjẹ́ bàbá a máa rọ́ǹgì lóòtọ́ ìyá a máa onú àfil adab àtẹ̀sìn àti ìlànà anábì sallallahu ta'ala sallam onú fi ṣe àlàyé torí ẹ̀ nígbà míì tó bá wá di tó bá le tán ṣẹ̀rẹ́ islam ó gbani láàyè láti lọlé ẹjọ́ torí pé islam ní gbogbo ọ̀nà pátápátá is all about right ní kó jẹ́ tọ́lá àbí kó jẹ́ téèyàn ló fà tó fi jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó gbé ìdájọ́ kalẹ̀ níbàámu sílànà tànàbí sallallahu ta'ala sallam má mà parọ́ níwájú àwọn òbí rẹ̀ má parọ́ fẹ́ lómi náà wà látò fàbìl ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún látò fàbìl sàójẹ́tẹ̀kà àwọ̀wọ́lẹ́dẹ́kà àléhìmà má wàá mọ́ gbé ìyàwó rẹ̀ lé àwọn òbí rẹ̀ lórí eléyìí ń wọ́pọ̀ gan láwùjọ wa ẹnìkọ̀ọ̀kan mo sọ tán nísìn pé Islam ó dá lórí ẹ̀tọ́ ẹnìkọ̀ọ̀kan ó gbẹ̀tọ́ ẹ̀ yóò pè yóò gbẹ̀tọ́ ẹ̀ lọ́nà tó bá náà nábì musallallahu ta'ala wọ́túlù bí rọ̀dọ̀ ahùmọ́ kọbílà kò lè ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti mú ọ̀rẹ́ wá tó sìn ó fi síwájú lẹ́yìn wá àgbà náà ó kọ ìbẹ̀rẹ̀ méjèèjì ẹbọ ọlọ́run bá fi pa ẹ̀sìn mi ẹ má pẹ̀lú mi mọ́ ìwọ òbí méjèèjì náà kan níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ alamin huma kọ wá gajù àwọn lọ sì wọn béèrè pé ìwọ subhanallah subhanallah ọmọ tí ò bá yí padà nígbà àwọn àṣẹ́sí burúkú yìí ó ṣeé ṣe kó sunkún nígbà tí ò bá rí àwọn òbí yẹn mọ́ tí wọ́n bá fàyè lẹ̀ àmọ́ àǹbẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala kọ́lọ́run jẹ́ kí a lè gbàgbọ́ yé ká lè sàsọyé ká lè gbàgbọ́ yé ìtí wọn fi parí ẹ̀ tó jẹ́ ìkọkàn ìkẹtàdínlógún ó ní pé la tatakabar fil intisabi ila abik wala tunkiri ma'rufahuma má ṣe máa pa bàbá rẹ̀ tì láì máa jókọ wọn máa jókòó wọn o wọn ò mọ́mọ́ bàbá rẹ̀ wọn ò mọ́mọ́ bí rẹ̀ eléyìí ó burú jù púpọ̀ nínú ìṣesí subhanakallahumma hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh